وسلم والتابعين بإحسان إلى يوم الدين أما بعد فيقول رسول الله صلى الله عليه وسلم ما من أجزاء العمل الصالح فيهما أحب إلى الله من هذه الأيام قالوا ولم اجتهاد يا رسول الله قال ولا انتفاع إلا رجل خرج بنفسه وماله ولم يرجع إلا تمشيه وجينا النبي محمد صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم ẹ̀rí bí àgbẹ̀dá sọ fún ara ló kó o nílé ńlá onígbàmì ni ó jẹ́ mùsùlùmí ní àbá ti jẹ́ mùsùlùmí ọ̀nà tí yà gbà ìṣòrí púpọ̀ nínú oríire tá ṣe ẹgbẹ́ bí pa jẹ́ mùsùlùmí olọ̀rọ̀dá nígbà Muhammad ìjẹ́ mùsùlùmí wá fún wa láǹfààní a máa kú ọlọ́run ọba wa nípa àwọn àmà ṣiṣẹ́ ládá kékeré àwọn àmà ládá tó pọ̀ a máa sọ̀rọ̀ ilẹ́nu láàrin ìṣẹ́ títà àṣùgbà ládá nípa sọ fún wákàtí mẹ́wàá ojú àjẹyọ ọjọ́ àwọn ọjọ́ ńlá ọjọ́ ńlá ló jáwọn ọjọ́ tó ṣe pé ta bá lè má méjì ẹ̀ dáadáa ẹni bá lè lo àwọn ọjọ́ náà dáadáa in tí ó gbé ẹni náà wọná á ọlọ́ọ̀fẹ́ jẹmùgbùkù láwọn ọ̀kan tí ó dá shortcut tó wá táàfì lójú lórí ọlọ́ oná lọ́rọ̀ tágbẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó ní anábìnrin máa min ayyamin al ayé pọ̀ àwọn oṣù táà mọ́ lòlò ayé pọ̀ àwọn ọ̀sẹ̀ táà mọ́ lòlò ayé pọ̀ àwọn wákàtí táà mọ́ lòlò ayé pọ̀ afẹ́bíní àmọ́ o máa min ayyá kò wá sírú ọjọ́ táà lè mọ́ lòlò ayé síbọ́jọ́ náà ṣe lè tóbi tó kò síbó ti lè ní ọlá tó sọ́ọ̀lẹ̀ tó wáyé pé ọlọ́run tó wá fẹ́ràn rẹ̀ yàtọ̀ tó wá jẹ́pá àwọn ọjọ́ náà ọlọ́run fẹ́ràn ṣe láàdá ń bẹ́ yàtọ̀ kò sáwọn ọjọ́ náà sáàmọ́ ń lò tó tó àwọn ọjọ́ mẹ́gbàá tàbẹ́lò abẹ́wọnú ẹni sílẹ̀ máa wọ̀n ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ṣe àtiwọnú àwọn ọjọ́ mẹ́gbàá ọ̀gbọ̀n mẹ́wàá àkọ́kọ́ náà ṣọ́dọ́gbọ́ ẹni àwọn ọjọ́ àwọn ọjọ́ táa mọ́ ń lò ní àlàáṣọ́rọ̀ àwàrí àwọn mẹ́wàá alákọ̀ọ́kọ́ bá kọ̀ọ̀kọ́ lò nínú ṣùgbù ìjà onálábẹ̀rẹ̀ ní gọmọ́ndé àti gọmọ́ndé ni wọ́n bá fi rójú abẹ́rẹ̀ ní gọmọ́ndé jẹmá ọjọ́ mẹ́wàá wà wọn aláṣọ náà ọlọ́wọ́n pé ní àti iná sí àti àti fẹ́ wọ àwọn ọjọ́ náà nìsí. Annabuwa Muhammad sallallahu Ó wá ní kò sáwọn ọjọ́ títí olóore tó lóore wájú Ọlọ́run tó lọ láti lọ wájú Ọlọ́run tó tó àwọn ọjọ́ yìí. Àwọn sàábé, àwọn sì kéw púpọ̀ lọ́gbà àtàbí sọ́lá. Wọ́n tí wá mọ àwọn kéw kan táàtì náà ti kọ́ àwọn àwọn àdífẹ̀ kan táàtì náà ti sọ tó ti sọ ọlá tí ń bẹ fún kéyìn ó jà kò tó tó ọ̀nà Ọlọ́run àwọn bí àtọ́bí jẹ́ àtọ́bí tó náà sọ pé iṣẹ́ ládámọ́ láwọn ọjọ́ ju àwọn ọjọ́ mi lọ ṣé wọ́n làm ṣe hàn tó fi ṣẹ̀fẹ́ ìdèdá ṣé láṣẹ takú tó lọ́nà ọlọ́run náà tó bá bọ́ sọ́jọ́ mi kí èsì ọjọ́ ṣé kí olóorí àwọn ọjọ́ ilé ó ju bá ṣe tíáàdì lọ àrẹ́bí ní wọ́n làm ṣe hàn tó fi ṣẹ̀fẹ́ ìdèdá kí é ṣẹgbẹ́ tíáàdì o àwọn iṣẹ́ olóore táà máa ń ṣe nínú àwọn ọjọ́ mẹ́rin láti iṣẹ́ olóore láwúyọ kí é ṣẹgbẹ́ tíáàdì Àjọ́bí ní ṣọ̀pọ̀lá àrùsù. Ẹni tíṣẹ́ rẹ̀ lè ló orí jẹ tó tẹ́ láwọn ọjọ́ mẹ́wàá ìrọ̀. O ni ìlà rọ́dù lónìí. O ni tá a bá lè rí èèyàn tà tó ṣe pé sọ́rọ̀jà bí náṣìí wà náà, bó ṣe fẹ̀mí rẹ̀ lẹ̀ tó fi dúkìá rẹ̀ lẹ̀ yìí lamiyarjẹ̀ mẹ́ngáàdì kàbí ṣe alọ́ rẹ̀ láàrí alọ́ dúkìá rẹ̀ láàrí àtòhun àti dúkìá rẹ̀ wọ́n parẹ́ sí jẹ́ àdìmọ̀ padà wálé mọ́ aláìlẹ́ni ṣíṣẹ́ rẹ̀ lè jíjẹ ní tó bá ṣe nǹkan ọjọ́ mẹ́wẹ̀ àwọn ọjọ́ ọ̀hún náà láti ń mo láti wọnú ẹ̀ lọ́sẹ̀ tí mọ̀ tá a bá wọnú àwọn ọjọ́ náà àwọn iṣẹ́ ládáwo olùlẹ̀ àti ní ti múra sí àwọn iṣẹ́ ládáwo olùlẹ̀ àti ń ṣe àwọn iṣẹ́ ládáwo òun láti palẹ̀ mọ́kalẹ̀ kéńgbà tó bá di àwọn ọjọ́ náà àwà máa ṣe wọ́n pé ọlọ́wọ́ fẹ́mi àti ń ṣe olóore ṣe o àbákáwo lè fún wa ní ẹ́sùpó ọ̀gọ̀rọ̀ wa lè mọ́ mọ́ pàtàkì rẹ̀ ṣùgbọ́n ṣá jẹ̀mọ́ ṣẹ́rá àwọn ọjọ́ yìí àwọn ṣe olóore tá lè júwe fúnra wa ó tóbi mélòó kan nínú àwọn ṣe olóore yìí ó ní àṣìyàmù fi hìn táwọn ọjọ́ yìí bá dé mẹ́wàá ni wọ́n àmọ́ ṣe rí mẹ́sàn-án àkọ́kọ́ rẹ̀ káwàá fi gbàwẹ̀ ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́wàá òun ò ṣe fi gbà wẹ́ntí èé ṣe toró lọ́jọ́ ọdún léyá àmọ́jẹ́ rí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kẹrin ìkarùn ìkẹfà ibi ń dẹlẹ́kẹjì ìkẹjọ tí ó fi wá ọjọ́ táwọn o ní wa ọlọ́run ní jó bọ́ mọ́ wa lọ́wọ́ ọlọ́run ní jó bọ́ mọ́ wa lọ́wọ́ bá a ti sàmì àdúrà yìí àmì nìkan rán àfi ká ṣiṣẹ́ tọ àmì àdúrà tá à ń ṣe ọ̀nà wọn láwọn àgbàmí ṣiṣẹ́ tọ́ ó ní pé àwọn ọjọ́ mẹ́wàá yìí ti fẹ́ wọlé báyìí gbogbo ẹni Allah ilé ló sì lóore fún gbogbo wa. Meanwhile, yàtọ̀ sí bá sọ páwọn ọjọ́ mẹ́wàá yìí, nínú àwọn tí olóore táà mọ́ ń ṣe náà, tẹ́rà àwọn tí nìkan mẹ́ta àmùsùn ní kò nílé rẹ̀. Tẹ́rí bí àwọn ọjọ́ táà mọ́ ń ṣiṣẹ́ bó ṣe jura wọn lọ, bẹ́ẹ̀ náà làwọn ṣẹ́ ládá táà mọ́ ń ṣe àwọn náà jura wọn lọ. Níṣà nínú àwọn ọjọ́ táà mọ́ bí ṣiṣẹ́ olóore, ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nu Ashuru Bil Hijjah kìí ṣe jẹ́ àwọn ọjọ́ tó kù táà mọ́ ń dùn ayé kódà kìí jẹ́ mẹ́wàá gbẹ̀yìn oṣù òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ló ṣàgbà òru mẹ́wàá àkọ́kọ́ ọ̀tọ̀ wá ọ̀tọ̀ lọ̀sán so mẹ́wàá gbẹ̀yìn Ramadan náà rẹ̀ ló lóore ju tó gbó táà mọ́ ń lò láyé lọ àmọ́ gbogbo ọ̀sán ka a máa ń lò láyé àwọn ọ̀sán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù ìjà kìí ṣẹgbẹ́ gbogbo ọ̀sán kódà kìí ṣẹgbẹ́ gbogbo ọ̀sán oṣù rọ́mọ̀dánà tààfin mọ́ gbáwẹ̀ ibi ọjọ́ ti wọn lọ èmi ọlọ́run mọ́ lọ wà ánà ájìzì ibè ẹ̀sán àwẹ̀ bó ló ti tó èmi náà mo mọ̀ èmi mo ti lè sìn ẹlẹ́sàn rẹ̀ olúwa mi ló láwẹ̀ o ló jẹ́ pé ẹni bá fẹ́ rí oríire àwọn ọjọ́ mẹ́wàá yìí ṣe mẹ́sàn àkọ́kọ́ nú rẹ̀ aláìdákùnrin rẹ̀ ọ̀lẹ́wà níwọ ọ̀lẹ́ni àwẹ̀ tó ọ̀bá wá lè gba gbogbo ẹ̀ kẹ́ rí ọjọ́ àrọ́fà ọjọ́ àràfà ọjọ́ tí àwọn alálàájí o mọ̀ bẹ ní àràfá àwọn akáwà bá ń bẹ létà sí àràfá ẹjẹ́ káwò mọ̀ bẹ lórí àwẹ̀ káfíwá mọ̀ bẹ lórí àdúà torípọ́lọ̀wọ̀n bó mọ̀ fàwọn alálàájí ṣe bá àríwájú àmàláìkà jọ́nà pé àwọn ẹni tẹ́ ẹni tí bá wá ń bẹ́lé lórí ìjọsìn olóòtú kó orí èyí náà tó ò bá lè gbà àwẹ̀ àti kọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ di ọjọ́ kẹsàn-án dákùn ọjọ́ ẹlẹ́kẹsàn yẹn mọ́tí ó bọ́ mẹ́rin lọ́wọ́ láti mọ́ ti gbà àwẹ̀ òun là ń pè ní ọjọ́ àrọ̀fà ọlọ́run mọ́tí àṣírọ́ ọ̀nà fẹ́nìkọ̀ kan wa ọlọ́run fún wa ṣe olóore iṣẹ́ o iṣẹ́ àkọ́kọ́ nu gbogbo ẹni bá lè ṣe eléyìí ló dáa jùlọ pé yóò tí yóò bá lè ṣe kí ní kó wá ṣe iṣẹ́ olóore túkù láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí nínú iṣẹ́ tàà fẹ́ tí yóò mójútó o náà ni at-takbiru wat-tahmidu wat-tasbihu wat-tahlilu ó ní ká máa ṣàfọ̀bọ́ náà ká máa gbọ́kọ̀ náà tóbi ká máa ṣe la ilaha illallah tí mẹ́wàá ìbá ti bẹ̀rẹ̀ ká ti bẹ̀rẹ̀ سبحان الله والحمد لله والله أكبر ولا إله إلا الله قلوا ماني وناني راكم ما جماعة سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله ẹ̀dá kùn gbọ́lọ̀ yìí bá a bá ṣe lè sọ tó ẹjá sọ ọdún bẹ̀ iye òǹkà tá a bá lè sọ ẹjá máa wí iye ìtàtà bá lè bí wí ẹja ma wí o wa jẹ́ kí tàkìbírù nìkan ma ṣe yíò ma wọlé Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahi alhamd àwọn sàbí nabi kan sallallahu alaihi wa anhu wa anhu wa anhu sahaba ajma'in iya ma wa ila to Abu Hurairah isi ma wa wáyé látọ̀dọ̀ Abdullah ibn Umar ibn Umar alábùrẹ́ rọ wá jáde lé tó bá ti di àwọn ọjọ́ mẹ́wàá yìí tí wọ́n bá pariwo Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd wọ́n níbi tí ti ń wí àbúláì ọmọ òmẹ́rù òun ló jáde lé òun ló mọ̀ wí níbi àwọn bá ti ń wí báyìí àdúgbò ó sì fi di gbogbo òlúlẹ̀ kan náà ohun wọ́n sì ń pariwo Allahu Akbar Allahu Akbar Allahu gbogbo olubere si ni ní wí tẹ̀síkọ́ méjèèjì ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n bàbàrà àwọn ọjọ́ yìí ẹjáwà náà bàbàrà rẹ̀ wọ́n gbé àwọn ọjọ́ yìí tó bí ẹjáwà náà gbé tó bí ọlọ́mọ́sá fún wa ní ṣe olóorí ṣe ẹni tí ò bá lè ẹni bá tún wá lè naa náà kó mọ́ tún fi eléyìí náà lẹ́ ká mọ́ ṣe gbogbo ẹ̀ ọlọ́mọ́sí àṣírọ́nù fẹ́ wa ala wa alihi wa man wa tabi'a huda ila yawm wa ba'd lẹ́yìn àwọn nǹkan méjì yìí ó nínú táà tó mọ́ mójútó dáadáa nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí o ní gbogbo ẹ̀dọ́lọ̀ bá fún láǹfààní ká gbìyànjú ká lọ wá ṣe ọmọrọ kó sáwọn ọjọ́ mẹ́wàá yìí ká tún wá ṣe hajji náà òun ò àrọ́gbọ́dá sí inú àwọn ọjọ́ mẹ́wàá yìí wà ah,

ẹni tí ò bá wá láǹfààní à ń lọ hajji kò láǹfààní à ń lọ umra iṣẹ́ olóore ní ìmọ̀ túnkù fún náà ju ní iṣẹ́ olóore ní ká gbìyànjú ká léyá ká gbìyànjú ká pa ẹran léyá ìjọ́sí kan lọ́tọ̀ nínú àwọn ọjọ́ yìí ọ̀rọ̀ ẹran léyá asúkí ọwọ́ ìjọmọ yóò bá abátúkì bọ̀bí ẹran léyá gbogbo tọ́lọ́wọ́ bò tí wá gbogbo tọ́lọ́wọ́ bò rán wa oúnjẹ tọ́lọ́wọ́ bò fi dè wá àbá sì fi dèrà wa àwọn iṣẹ́ tí ó mú wa ránìṣẹ́ náà wọ̀ lọ́sẹ̀ lófò àwa mọ̀ọ́mọ́ àfihàn náà rẹ̀ fúnra wa àmọ̀mọ́ eh, ìbá sì fọ̀pọ̀ lọ ara wọn wọ́n sì fi da iṣẹ́ ká mọ pẹran léyá mọ́ra wọn lójú lọ́wọ́ wọ́n wà ní ọmọ tí ó bá pẹran léyá ó ní yọjú orí kan tó pọ̀dọ̀ pé ó ní ọbẹ̀ mọ́ pẹran léyá ọtí kọ́lé náà ẹ̀dà ń sọ mú apá àmọ́ ń kọ́kọ́ kọ́lé ṣáájú ká tó mọ́ pẹran léyá tá ń sọ pé ilé ara wa lágbọ́dọ̀ ìwọ́ àti ìfẹ́yàwó wọ́n náà fẹ́ mọ́ pẹran léyá Ta ń sọ pé kéèyàn tó lè pẹran léyá ó dìgbà téèyàn bá tó márì ẹni bá ti lówó ẹran lọ́wọ́ ni ẹni bá ti lówó ẹran lọ́wọ́ ni gbogbo ẹni bá ti lówó ẹran lọ́wọ́ ó kọ́lé o ó ti kọ́lé o ó ti níyàwó ó ti níyàwó ó bímọ ó ti bímọ ah, ó ti láǹfààní kọ́ pẹran o torí tó oríire tó ṣe ń bí o fẹ́ pẹran ẹlòmí ò ní bọ́ ṣe èyí tó wá lálùbáríkà jù ní ẹran tá a mọ́ ń pa fọ́lọ́ gbogbo bá ti pọ̀ lọ́wọ́ rẹ tó kó wá wá ẹran tó tóbi dáadáa tó ní súrà dáadáa ẹran tó dùn orí tó dùn wò tí ò ní jẹ́ pé nítorí pọ̀ tó fẹ́ ṣe fáàlì àmẹ́lò míì ní gbogbo àdúgbò yìí nìsì ẹran rẹ̀ ní ò tóbi títóbi ju ẹran rẹ̀ kìí ṣe tó ní pòun mẹ́sìn náà gbọ́ o ó bẹ̀rù pé tàbí náà ládùúgbò ìtú mẹ́mọ̀ bá ti compete màálù táwà pa 3.5 million ní wọ́n tàá ó yá sáníwẹ̀ àgbò mi tí mo pa 1.5 million ní mo bí ra àgbò sáfàwẹ̀ <laughs> eléyìí ó ṣe torí gan náà mọ́ o

ẹran ràkúnmí àlèfipáléyá òwọléyá màálù náà ẹran tó wọléyá ni àgbò ẹran tó wọléyá ni ògúfe ẹran tó wọléyá ni ewúrẹ́ ẹran tó wọléyá ni orúkọ gbogbo kan sí pé ẹran tó wọléyá ni gbogbo àwọn ẹran yìí kò sí ìdá àlẹ́ pàtó ṣẹlẹ̀ àmẹ́ àmọ́ gbogbo wọn lófin tó dè wọ́n ràkúnmí paléyá onírú ràkúnmí o ràkúnmí tààtà pàtí sí náà fún léyá ràkúnmí náà ó kéré jù láyé ó gbọ́rọ̀ ti lò kọjá ọdún márùn-ún ayé màálù tààtà pa fi òun náà gbọ́dọ̀ ti lò bí odidi ọdún méjì tí ń gbẹ́nu lé ẹlẹ́ẹ̀kẹta agbo táàbà pa ogúnbe táàbà pa agbo náà ó kéré jù ó náà gbọdọ̀ fi tó ọdún kan láyé ètí ń gbẹ́nu lọ ọdún kejì àwọn eléyìí ló dáa jù láti pẹ̀ràn wa ọ̀rọ̀ kan wá ń bẹ lọ́dọ̀ àwọn ní mímọ̀ èwo ló wá dáa jù ká pa a bá ní ẹran tó tóbi tó ṣe tó láwòrán ẹni pé yí tí ó kó ránkúnmínú gbà mẹ́rẹ́ta kálẹ̀ ìkùsímọ́ ó jẹ́ káwọn ní ìmọ̀ kan wá wo pé a jẹ́ pé ràkúnmí ló dájú àwọn mìíràn yóò ràkúnmí kọ́ ló dájú pé àgbò gan ló dájú torí pé jọ́ta nẹ́bí ó fẹ́ràn tí ẹ̀ àgbò sọ́rọ̀ àrùsànlá àgbò tó ní pa pé ó dàbí pé àgbò ní ó alam ọlọ́lọ́ba tó nímọ̀ jùlọ bá a bá lówó ràkúnmí tó tóbi dáadáa káàdà kápá abẹ́sùn náà náà àgbòláwá ní owó rẹ̀ náà kàràkápá màálù lá lówó rẹ̀ náà ní kàràkápá àmọ́tàbà sa àgbò àìmọ̀ dáwó rágbò èèyàn kan ní mọ́ ń dáàbò kan pa àmọ́kágbò àìdáwó rágbò ìtagbòye àwọn ọmọ bàbá wa bímọ ó bí wa àwọn tó bí mẹ́jọ mẹ́sàn-án àwọn ọmọ méjèèjọ lè dáwó kára àgbò ẹyọ kan àwa kọ́lá wá pẹran àwa agbẹ̀rún àbáfẹ́ bàbá ẹran tí ẹ pa lọ́dún ní òun rèé ẹ̀dàkùn tá ń pẹran léyánú àwọn ọmọ mẹ́jọ àti bàbá wa bàbá ló pẹran ọ̀ bí ìgbà táwọ ọmọ kàn rán bàbá wa lọ́wọ́ àmọ́ èmi náà bẹ́ pẹran léyánú ti jẹ́ nílé adá ta ni ó jẹ́ kí ni àtò oúnjẹ tó wó papọ̀ kò gbọ́dọ̀ jẹ́ lórí àgbò kò gbọ́dọ̀ jẹ́ lórí ògúnfe o kò gbọ́dọ̀ jẹ́ lórí ewúrẹ́ o kò gbọ́dọ̀ jẹ́ lórí òbúkọ o èèyàn kan ní mọ́ ń dánìyàn agbọ́gbàlú tó ti pọ́dún méjì dáadáa tó mẹ́rin lẹ́jọ́ ọjọ́ ìkẹta èèyàn mélòó kan lè dáwó kan jọra èèyàn méjì lè dáwó kọ̀ pé a ah, lè rẹran tí ó tóbi dáadáa agbo nísìnyí ìyára gọ̀gidi nísìnyí tó mọ̀ wọ́n 500,000 ìwọ́kún 500 díjẹ wá kémi ló dá 100,000 lẹ̀ màálù tààrà ní 1 million àà ah, ah. yóò tó gbogbo àdúgbò ẹja tó lè ra màálù èèyàn méjì lè dáwó dá màálù kan wọ́n sì jọba aládá tí wọ́n pẹ̀ràn léyá èèyàn mẹ́ta lè dáwó ra màálù kan wọ́n sì jọba aládá tí wọ́n pẹ̀ràn léyá èèyàn mẹ́rin lè dáwó ra màálù kan èèyàn márùn lè dáwó ra màálù kan èèyàn mẹ́fà lè dáwó ra màálù kan èèyàn méje lè dáwó ra màálù kan wọ́n gbọ́dọ̀ wá kọjá méje Màmú àwọn òbá àmá àti 600,000 lọ, gbogbo wọn náà wá ó já ju 100,000 àbí 90,000 lọ, alhamdulillah, wọ́n ti pẹ̀rọ. Gbogbo wọn ni wọ́n sì dá ládáa pé wọ́n pa ẹ̀rànlẹ́yà. Bí ẹ̀kan bá wá lówó màlúù tó lè dá pa mẹ́mẹ́kàì. Èèyàn kánlẹ̀ kánlẹ̀ kánlẹ̀ lọ́jà kó sì ra màlúù kó nìkan ó sì dá pa lẹ́rànlẹ́yà ó gbàládàá bá ti wá wí lórí màálù yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló wà lórí ràkúnmí èèyàn kan méjì mẹ́ta tóbi lórí méje wọ́n lè dáwọ́ ràkúnmí àwọn kan náà wọn ní mímọ̀ ọmọ ẹ̀rí kan wá torí alátọ̀dọ̀ anẹ́sì nǹkan kan báwọn pé èèyàn mẹ́wàá gan lè dáwó jọ kán fi ra ràkúnmí kan àmọ́ ìjọ da àdúrí pé kán mọ́ kọjá èjì àwọn ilé iná lára ṣẹ́ta máa ń ṣe nínú oṣù taa wọnú ẹ̀yìn rẹ̀ gbogbo ẹjọ́nà máa fún láǹfà nínú wa mọ́ ìyá ahun síra rẹ̀ gbogbo ó tàn kójọ wọ́nlọ́ ìlàrin ọmọ ní kúrẹ́lẹ̀ yìí owó rẹ̀ tán kàrámọ́ àwọn e àpàdà wá pín àwọn tó lé

ìwọ́dún lágbára tó lè para kúmí ààwọ̀ náà rá àkúmí wá lẹ́kọ̀ọ́ bá ti ma ń pa yíò dọ̀rọ̀ ọjọ́ mi insha Allah jama nínú àwọn ọjọ́ tá fẹ́ wọnú ẹ̀ yìí àwọn tí olóore tá ma ń gbájúmọ̀ rẹ̀ lára wẹ́ bákan náà ní ká lára ṣe olóore tó tóbi púpọ̀ táà fẹ́ ṣe nínú àwọn ọjọ́ ta fẹ́ wọnú ẹ̀yìn àṣìkàṣọ́ tó pọ̀ alẹ́lẹ́fọ́kọ́rá ìwọ̀n bọ́sáàkì kámọ́ tọrẹ fáwọn aláìní kámọ́ tọrẹ fáwọn tálíkà kámọ́ pí oúnjẹ ní tútù kápín oúnjẹ ṣíṣe ẹjá mọ́ pín owó ń bá lábá lè fún ẹjá ṣe torí pé àwọn ọjọ́ yìí bó ṣe tóbi tó nìyẹn níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àti ẹ̀yin iṣẹ́ àjẹ́nà dábí ránú ọlọ́mọ́sà fún wa ṣe o àwọn iṣẹ́ rọrùn tí ó mú ara jẹ́nà tó ṣe wọ́ ọlọ́mọ́sà fún wa ṣe o gbogbo ọ̀nà tá àbá wá ń gbà láti mọ́ ibi ṣe ọlọ́mọ́sà fún jẹ́ nìkọ̀kan wa wasalli na wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk